ṣe gbọ́ ẹ̀hẹ́n. Yeah ẹ̀hẹ́n aleykum salaam.

ehun ohun jẹjẹ kakini àmì bẹlẹ machin ìṣẹlẹ ohun ọ̀nà ohun ìṣojoji yẹn ni kí wọ́n lọ pinnu ọmọ rẹ̀ ẹ̀ amẹ́sàkáì lọ́jọ́ kẹtẹ́ ẹ̀ ní kẹtẹ́ lójoojúmẹ́ yẹn ni múnẹ̀ rẹ̀. assalamu alaikum ẹni ṣe mẹ́rùpẹ́ todu rukia níbi sọlọ́lọ́ sọ́rọ̀ ìṣẹ́ṣe màlà àwọn ṣẹ́ṣe rukia wá níbi gbogbo bọ̀lọ̀pẹ́ gbogbo mẹ́láyíká jìbìrì lò ìṣẹ́wàṣẹ́ ọ̀ mẹ́bọ̀n lọ́lọ́pẹ́ gbogbo mẹ́láyíká jìbìrì lò iṣẹ́ wa ṣe rúkìá wa níbi sallallahu alayhi wa sallam abi adé abẹ́lẹ̀ hàn wá ní manta níbi lè dá abẹ́ ṣe wọn kí má ṣe rúkìá abẹ́lẹ̀ hàn ní manta níbi lè dá abẹ́ <laughs> tọ́ ẹn kì dọ́mọ̀ ṣe àkíní ibi mẹ́mọ́ ọ̀tọ́ ni ehu ṣáà ha ò ṣe ṣàbẹ̀rẹ̀ jù rúkìá yìí sún nà dọ́mọ rúkìá ṣìrìkì yìí dọ́mọ. riki ya ishirika onshulego jika hai ile e shi ya di dise ekeji riki ya e suna onchi ka nabi sallallahu alaihi wasallam ji wala rabbihim yatawakkaluna na shi bayani anabi sallallahu alaihi wasallam ishe shi riki ya ya shi doda kuma ci malachi ciunge gbogbo malaika lu ama yester kuna ikuma kai onshirukia eshiriki nakudu juweka kuma ce majala lakini dawa ta kanabi sallallahu alaihi wasallam dawa maci haji ko aje ma kuma da maci mede ko mi hayi aje ma da maci kolo haji dawa ta kanabi sallallahu alaihi wasallam a kanabi won le age anabi sallallahu ya ci haji ami go bu ce ko awon ci haji ge baje ma bele gbogbo màá ṣe tàwáfì òrùyànà tó ó dé ọ ya níbi ṣe hajj ó dé màá yà ṣe hajj gbé kìyàn dẹ <laughs> yẹn lè dojú kó dọgbata kislam wa amachachi rukia tó ẹn rukia mu amúdà tó lé shirika àwọn ìṣe tó àwọn anabi sallallahu alayhi wa sallam yẹn ní malẹyọn èyí islam òun ṣe ọjọ́ náà fẹ́ yọ lọ gbogbo anabi sallallahu alaihi wasallam ṣe introduce rukia ẹni bisimilahi arikika wàlláhu yashfika min kulli da'iya atika min sharri nafasati fil uqadi wa min sharri hasidin idha hasada anabi sallallahu alaihi wasallam ṣe rukia kidai yana reje ko ya ce ne ba ka anabi sallallahu alaihi wasallam ki a shiga kan malaika jibril ṣe rukia ngai ma'ana humul ladzina la yastarkuna ọgbọdụ bẹ̀yà ni kìdẹ́ ìmọ̀ náà ṣàbẹ̀rẹ̀ yìí ìdẹ́jọ́gbá ohun ṣàmì bẹ́lẹ̀lẹ̀ màmá gulè ń yàtọ̀ ìrẹ́jú kó má gulè ń ìṣọ̀ ogun màára má gulè ń wàhálà àdàyẹ kó ọgbẹ́ bọ́ agulè ń ṣẹ́ ní kàdọ́mọ ehe mi ẹ̀lẹ́kà kẹrẹ̀ wọn amali amẹnu kamẹlẹ wọn kìdẹ kìá tse ike ekuma dɔ ruku ya shiriki yu yi dɛ eshirika yi dɛ ami be kuma na tari jana bi gɛri sabi maati lɛ wala yɛkitɛ na, ekitɛ wa mala ka tiɛn edu kakini ɛwọn abɛyi kida abɛyi kaayi abalẹ adɛ ɛwọn abɛyi kimuda wọn abɛyi. wala yatatayyaruna mala bubon eh eh wala yaktawuna ache akache wala yatatayyaruna atatayyuru madukwe hitairu ubowe atayaratu watawilatu shirku ina ruka ila anif sama wala yani ina ruka wata wilatu shirku ruka on shi ruku yayi shirka yi shirka shi tawilla bayi eh, tayiratu shirku wa ala rabbihim yatawakkaluna mbojo ma umakadoma manaka ojojin wa yana ruwa jima ko a rukiya ce jishe rukiya e sunna mace rukiya e shirka ya dona ta shirka rukiya e sunna ohun ci kwe haduwa ka nabi sallallahu alaihi wasallam introducing kuma da shi rukiya illan wa ce rukiya e shirka ohun ado ulego iga ẹni tó ṣe àmẹ́jẹ́ mọ̀mọ́dọ́ ulego le shirka wọn ṣe. ishe nkume ga galu kadua ruki alede agulu kuma agule lehun ishe ama ojo nwe egule wi ama la chene ma agule un ebo ma agule nwu. beki kaja ne wu ha ehe yabio yabio yabio uchema ya ba ha

kọ́ọ̀lá tákẹ́ ni áǹtà mínúhùn aníbísọ́lọ́sẹ́ ẹni wẹ̀dẹ́ hùmá súnmọ́ ká mọ̀rọ́júlù àkàr tákẹ́ ni múnà ẹ̀kọ́ ànẹ́gẹ̀ kọ́ọ̀lá tákẹ́ ni udúwúláhà ayẹ̀jẹ̀ alẹ́ ni mínúhùn omi inú gòbí ọjọ́ ibi mi kẹ́tù inú téhùmá kọ́ọ̀lá sẹ̀bẹ̀ kọ́kọ́ bí há òkà sàmọ́gbọ́ ẹ̀dù tẹ̀wọ̀n kàlá mí ni amẹ́ amẹ́ lílẹ̀. kí màá wọn ìṣe ìṣe ń màá mọ́ nà lẹ́bi tẹ́ bá wọ́dà mọ́ni ani yanene kani yanene wallahu alam ki ma adu mana ne bi ani ka ma kini wedo haki mu full stop to ko yele ki kalma sabaka idogba isi akina ne lalon ole lo me de musabaka eneka mogbo edunya na ewe nu ge na nya no mole ya na leji eh sebu na alfu makayo 70000 makai eh eh to ọ̀pànàṣà níbi sàlọ́lá ọ̀sálàm ìṣẹ́un kìí ṣù káàṣà kété bọ̀ bɛka awa kidɛ ama awara tɔfu dɛ ke ɔkpanasha ɔkpanasha nebi sɔrɔ sɛlɛma ɛwọn asedzo dudu alu e, ma yi tai esi anata kpa esi anata yi kpɛgbɛ ekuma gbadi se ma yi o ma rɔ count one pe ami seventy thousand lɛ yanni ɛdi edigbo iṣẹ́ gbogbo àmì ìbílẹ̀ seventy thousand lẹ́ màdọ́mọ gbogbo tó sára àwọn abẹ́jẹ́ bíi ọjọ́ kó máa ọtí hùmà àmọ́ akẹ́lùmọ̀ lẹ́lẹ̀ ogbodu eh, abireji kide ana gohihamu ha mu kalma wono ni macha abireji wa asabaka ishi akini kabe ki bo mana ba mamole oje ki ma otehu manugo hakaza nahada anasema ikwane nahada ikwane aha uh -huh. kyɛn mɛ kalima naha da lɛ ɛrɛmɛdzi mɛ mɛ lɛgu kalima ŋdoma wɔtan mɛtsɛ gba adi si jɛlɛsɛtu istiraha suma lɛm lɛm yɛ de had ɛhɛ ɛ ɛ ŋmaa ya lam yanhad ya kwanatan ta jalasa ahem haka za aurada musannaf abla ana ke gbo traffic da igba ghaira ma'azuwi kimashi lona katitin wa kadara wahu buhari buhari ce gba da suke da yawa ga muhtasiran eyi kotiko wa mutawalan ba ojijin wa muslim muslim wace gba wọlẹ́wùzùlẹ̀hu ó mèé ṣe muslim dẹ̀ wọ́n tirimidi tirimidi ṣe gbà wọ́n nẹ̀sáì gbà nẹ̀sáì kọ́ọ̀lùhu ewu kọ́lá wọn lẹ́ an hussein ibùnà abdulrahman kúbọ̀ hussein ọmọ abdulrahman huwa sẹlẹ̀mí wọ́lẹ́ṣi sẹlẹ̀mí abu mihizaili Kufi Asikatu ma ta sẹnẹtù sí tẹ́tù wọ́sẹ̀lá sí nà ọ̀míà hussein yìí kìí bàdí sí ijó onci iku ọdọ kìhìjìra ní ogún mẹ́rin mẹ́ta ní ogún ẹgbanyọ mẹ́fà ọjọ́ kìhìjìra ní ogún ẹgbanyọ mẹ́ta ní ogún mẹ́rin mẹ́fà wọ́lẹ̀hu sẹ́láàsù wọ́lẹ̀hu sẹ́láàsù wọ́tìsù na sẹ́nà ìnọdọ́gbọ̀ mẹ́ẹ̀lẹ́gbanyọ mẹ́ta ìní ninety three years ọ̀hún ìṣe wa sa'id ibn jubair sa'id ọmọ jubair jẹun kùmẹ̀ díbi tá a huwa imaamun sa'id ọmọ jubair imaamun ṣe alfakihun ọma nu ma fikihu min julẹti asahabi ibn abbas ìdí àmì ìgbógujo àmì ìbéyì àmọ́ ọmọ kàtó ibn abbas Rawa riwayatuhu an aisha hadisi yinki wọn gba akúgbò aisha wa abi musa kpabi musa mursilan òun wà fi òun ti kú fi Maula lebneti lebneti acid. kutila bẹ́yìn na yẹ̀dẹ́yìn bẹ́yìn na yẹ̀dẹ́yìn hijaj domin shi uku jalo mai ku shi shahada sanata hamsina wa siina ohun ci jubairi ipa makpa ọdọ kihijira ci ọgbọ mẹlẹ wanyọ mẹlu ọlẹmi ekmel hamsina ohun ajẹjẹ ọdọ oje allahu akbar itete fifty years ni kóòdù hu in ɛn dɔ mɔlɛ nkɔdu ɛsɛ nbo ka di nkɔdu kó ha yɛ lɛ gbɔ dɛ. ɛwà nkɔdala huwa bikɔfun wɔsɔɔdi mujamatun ayi sɔɔkitun akaka yɛ dɛ ko ìlà òkè ń wá wá mukawane taka kaila den badi hatan hiya akrabu leli madat ohun ti uchane ejo odu ejo ane ejo ane bari hatan ti ejo ane ejo akini oche lila o ki wan ejo ane le ohun ti uh, ayukum ra'a kaukaba alladhi inqadha barihatan ehuma ene lila oki nwa na eju ani eju ani le fasara le kodu ko waka um, waka za ko um. hmm? kola abu abbas ko ina abu abbas chika sa'alab yuqalu qila قبل الزوال معك قبل الزوال رأيت ليلة وبعد الزوال ايش عم يعمل إراب معك عليك يعني وشيلي أودو باي أوبي كلهم قاري كوجي رأيت بارهة وشيلي جواني جواني وبعد كده شكالا ونحن كده كولا بلله لإراب ماشي وكذا قال إبرة وهي

ikaran keni ohun de ho nle ala fi mugni machika ehi mugni mugni labibi mugni labi odol tabide amma bi fatihi wa tahfif ala wajhayn ahaduhuma an takuna harfan istiftahi bi manzilati ala fa iza waqa'at ana ishan ka ana liakuto wa ba'daha kisratu kikisira do bi asani ekeji antakuna bi maana haqqan au haqqun haqqan ki haqqun o kateji wakala akharuna abu ne chikage fi kalmatani hamzatul istifham wama ismu bi maana shay'un ay azalika shay'un haqqun ila cen wiki cococi wice falmana a haku haza yan ki yati ni ka yaki ni yan leha o coci ice mede komi ayi lera bi se ci ku gwaru le jalo gere ka gbale gbale mo coka e se lera bu de ami be kuma na wa maji le ki de lolo o huwa sawabun wama nasabu ala zarfaini zarf ame ama almajiri na wọn si zarf mẹmudu lomi mọmẹ ẹgbẹyàn aleykum salaam. ẹ ẹ.

ẹnfì sí kí wọn àárẹ jánájáná ìwé kí lè ra bí wọn zarf an ṣe zarf ha zarfiya ok وهذا تفتح أن أن intaha ẹ mọ adọ zẹrù fún ilé rab ẹ tẹni kú ẹ kà kúnà confuse àbí kúbọ ẹ tẹni kú àká wẹ. ẹ mọ adọ zẹrù òun tsẹun màdúdú kpahiẹ ń takì nẹtẹ kìlọ lọ azarafi yom kpanaha owó tsi wọn agana wọlé ansaabu hona huwa wajibul awwal ansabu mole on chejo munege wal qailu ene ki akole kide huwa husain husain khafa an yazunnu khadiruna ya shuku turuka mi be kuma domole aneju kakini annahu ra'ahu ki sheli yana reju ko o huwa yuseli adika baki acho le tudabele ohun kakini òun lẹ́nu dàdé ọ̀wọ̀ nù ẹ̀gbẹ́ lẹ́nu kíṣe nẹ́nu kẹlẹ́ dà ló tsohun àlàyé iná ẹ̀dúró ẹ̀djú mẹ́kọ́ torí ìmá kábẹ́ yín màlẹ́ yà kí ni àyíṣẹ́ bẹ̀tẹ̀màṣá tsọ̀ ọ̀lẹ́ ìdé ọ̀wọ̀ ẹ̀gbà kìlí torí yẹnu wọlé tse li yẹnu tse li la wọlé kí wọn anẹ àmọ́ wọlé mu dàdé ọ̀wọ̀ nù fọ́nẹ̀fà anẹ́pùsì yìí iwu kpalugbo jikọle nwute ihe amul ibadeti tó kumadọ ọnya tẹun wàlá yìí nàrẹ́jú tánà jẹ́ nàrẹ́jú kàkàgó àbí nàrẹ́jú lọ kàkàgó. Mm. torí àdìkàgbà kìí ní ìṣòdù ìṣe ima atsene kide hɔ wetse ni eŋu adze kedzudzɔ take li ame ni ene li la wo keka ne o dunu lɛ kie ne o ŋu ene do ya ka egba kia tsɔ o ili ya lolo dunu ne mesi alolo nu todu kia de na kini yamu de ne kia dze nyuɔ la ŋu kamu ne kia dze nyuɔ ŋu kima tse ni iyi ka o la ŋu gbata ne ne hee imu mi se gbɛdzɔ todu ɛŋu dalu tse une ke lolum e un chiku lide yana ke jiko shine roji me wani yakini nafa an nafsihi ihamul ibada iwu kpalubola hun te toruk ma daga ibada wọn kika ibada deki isha lolo duno ikere shile ami gbegbele de neka domo aja eha e ya kikola ni ko ogun neka domo ihe o chichaka oke ya lo ogoji mula ya lele ni mɛkɛtɛlɛ wotsi idan de yi kɛ hɛ abɛli ɛfɛ tsi mɛ ɔ ɛkɛtɛ do dzi ŋu tɛsiba dɔ mama dza la kini ɛyɛ ɛsi kó kó yi mẹ́ka dé olùkéṣe ọwọ́dú iṣẹ́ yóò níka òṣèṣì kò kọ́rí pẹ́ ọdún yìí ni ìjẹ́ ọlámìṣẹ́ pa ẹ̀hùn jẹ́ ẹ̀ka ẹ̀hùn ṣe kọ̀ ẹ̀ka ni <laughs> àmì ìbí gbélé má tẹ̀lé kó má ṣe bá da kó nà kí mi mà ní. wàhálà yẹ dùlù àlà fọdẹlù sẹlẹf ẹ̀ṣẹ́ kọ́kọ́ yìí kìdẹ́ ìyá dùn à ó jí fọlá kàmí ìbí gbélé nẹ wọ́n kìrì sí hùm kpaikpani makumane alal ikhilasi makumani ikhilasi wọba adahum wọbu udahum ma wọn le jiji ani riya bece riyate wata ziyini bi ma laisa fihim mala tini ma macin qawluhu walakin ni lugiditu ludigitu ika kini to ehun dalu chon le bidum awalihi lu wa kasri sanihi di muhammad na eh, oh, ke wa ke idan da jiko li rabi la ya ce yani walakin ni lu digitu lu digitu la ma ce li rabi wala le yani awalihi ehun ci arabi jodudu lu digitu le lamu la chawine to yani bidummi awalihi to wa kisiri sani ene keji la mi kisira dun e on te keji to aluka ke gba ya do e e gba ke o gba alu ki di wo sele un the meaning enwe enwe to ne be ke un chu ne du ama chen ke mi wo sele roida meaning mu ne ya na do yi ya ludig ludig tu lamu dumo lu dal nan dole sai kin ci kisra qala ahli lugati ami ahli luga ce ka mi bona hawo yuqalu ladagatuhu aqrabu ape dalucho wa zawatu samum ehun du ma o use ka kini ehun dalucho me ehun cha mehun ki se no lo ma se ni samu idan ma na rumeji mako iza asabatuhu bisɔmi ha iṣẹ́ nkì mo lóhun kóyán la màá kàkí ni lòdẹ́gẹ́tù ihu lọ ìmọ̀lùdùtso wọ́zálẹ̀ kàbí àǹtà àbúrọ̀hu bí ṣèwò kẹ́tì ha wọ́n ṣe àkínṣe nkì mí ìkékéhùn bẹ̀káyìngá ń kóyún èkì ní oló kọlùhù kúltù irítẹ̀kọ́ìtù èyí ha ẹlẹ́lẹ́ àgẹ̀ ṣe àkíní irítẹ̀kọ́ìtù ha ẹlẹ́ ẹ̀hùn kàmẹ́ ha ẹlẹ́ aha wanda yake lafzu muslim istarkaitu ai talaba man yar man eh au kai hale au kai hale da ba talabtu man yarkini una tene ne ki shiru ki ami on lechete irte kaitu kọluhu ọmaha malaka aladalika kọlọnyani ẹhùn chike àtsabẹlẹ fihi tọlẹbu hujjẹtun alasihatu mazhab ehun la yàtẹni hujja todu kí ló ń amúdo ọjọ kpa iṣẹ nìtsukpẹ màtsi kọluhu hadisu hadasinahu shaabi yẹni ìrọ̀dà hadisu ismuhu amir ibunu sharahil almahadani wulida fi khilafati umar nígbà tí sẹ́yìn ma bí òun e khilafa e umar.

قوله أم بريدة بضم أوله وفتح ثانيه هذا مالكو هنا لراب لا ما أشلقه تسجير بردة بريدة بردة بريدة بردة بريدة شي بريدة كك بردة شي بردة ركوب ها أه؟ ibnu husay uh, husaybi bidumi ha'u wati hisad mumalati ah, ibnu haris aslami sahabi shahaid mata sanatu salasa wa sitina onku ọdọ kihijirachi 63 ọgbọn mẹta ni ọmọ eh, ẹta kọla ibnu saad kọla hu ibnu saad kọlu hu kọlakumakalege la rukuyatan illa min ainin aw hummati ila yawon yawon shokatu wa yige wa fi wa qadara mm, wa ahmad wa ibn majah anhu marfu'an amma an ci marfu'an yakin yana ba nabi sallallahu alaihi wasallam wa rawahu ahmad wa ibn anhu marfu'a ورواه أحمد وأبو داود والترمذي عن إمران ابن حسين به مرفوعا اتدوك لي شترو قال هيسمي رجال أحمد سكات وأين هي إصابة عين غيره بعينه أما ده عينه ده إصابة عين ghayrahu bi ainihi ene ki neju ochu ne ki neju bibi ki meju bibi un le ki ni contract un pa le jenu ka le jenu di backup un le ki na me bien le du ki na wuyo ne o ma do ain cha ne aka ku ka ile de ko ohun ti isabatu ainun ainun le ohun chene ki cheliga ho eju bibi le neme kpati ku ama alijanu lɛ ɔnsi a inu taki mu da geiru mu da gunye ne mu ne ŋu bi ayi nihi kpeju bibi ŋu lɛ ke wɔli huma bi do mi mu huma lɛ ti wɔta hafi fu mim huma lɛ ayi sɔmu ji huma sɔmu akɔrɔb olu akpe wɔsibu hi ha kpe kibiu kɔla hitɔ bi wɔma hadis la rukuyata ashafiyu wa awla man min ruqyatul ain dana do jiko insha Allah miki da ka de ko wal hikmatu wa qadra ka ha e kuna ka ile de yani wal hikmatu wa ka kide wa qadra ka nabi sallallahu alaihi wasallam arif sallallahu alaihi wasallam ishe shiruqya wa warukuya ma wọn ṣe ṣe rukuya ohun rẹ kọlu kọlá kọdí ahasana mẹninta ha ilá máa sẹmi a yẹni ẹnẹ mi ẹwẹ kẹgbọdọ ṣukọlọ bima ayẹmẹ náà àkàzà bí má balaga hominal ilimi ẹnẹ dúkì gbọ́n kì á tú ikú ehùmà wọ́n àmìlẹ̀ bìí tákì múlò ṣukọlọ kọkẹ́dẹ́ ahasana ẹnilẹ̀ ìhẹnyọchi ìdámọ̀ nàdúró jùbà bikilafi man ya amalu bi jahalin yake da lojoje ne yake a ce jeje cubi aula ya amalu bi ma la ya alam abeki imani take ade ci cukolon la ya amalu i cukolon bi ma la ya alam banki maman mana iman iya da cukolon a ce na rizika ya kini wailun liman la ya alam wailun liman alima suma lem ya amel ẹtọ méjèèjì náà ẹdú kì òtútù tí kí atẹnu mà òtútù tí kí àwọn tuntun kọlọ ẹnna àzába ẹtí wẹni ẹdú kì má mà ń na omi ma nó ẹtì wújà ẹtì ń tí kì má ma tẹnu mà ń tọ́lẹ́bùlẹ̀ ẹlẹ́mu fàdé dẹ́tún lákùlẹ̀ mùsùlùm ẹnna kì má mà ń lẹ̀ àzába na gbẹlẹ aw la ya'mal bima la ya'lam hmm yau ya okay okay okay bake mele ye mele anadui hmm. Avoy mi yerime. Ẹ̀hẹ́n, awo ẹ̀wìn. Motorcycle. To, wailun liman la ya'lamu. Azaba do jẹ́ ní kìmánà tẹnu màkìmánu. Wa wailun liman alima fún màlá ya'malu. Azaba do jẹ́ ní kì àti màkìmánu jùkọ́lọ́. To, fa innahu musi'un asimun ene ki ma mon fa innahu musiun imde ne ki ache un ejene meche mi meche mo hadisi musiu salatu ba ti ache o yache musiu yache meche mate musiu salatu ko hadisi musiu salat eh aha to imde musiu kpai asimun ẹ̀hún tsojoji mosiu kpai asimun ẹ́ eh? no mosiu tsetse bia na ọka ayẹlẹ le saa saa yẹ suu suu olùkọlùkì alibibi mosiu ẹnì kì í atsẹ̀ wọn ẹ̀bí ẹnì torí kì í mọ̀ ọ́n obi ẹlẹ́gẹ̀ asimun yà á mú tsẹ̀ ya ce biene ya no levi wa fihi fadilatu ilmu salafu ekide madu ngajala kini ojimale dewu mami bek malewudi gbele wa husnu adabihim bai bi ma memele to hadisi ekide ne kuma jolama wa hele wa woji wiki qulu walakinni haddathana ibnu abbas yani ukolanki yani amma ibnu abbas yede hadisi wa eki la yarquna dehum la daki huwa abdullah ibn abbas ibn abdul muttalib ibn ammi nabi sallallahu alaihi wasallam da'a lahu anabi sallallahu alaihi wasallam shesha du'an wa qala allahumma faqihu fid din wa alimhu ta'wil wa kana kadhalika abalagba gade mata bi ta'if ibn abbas bo ma da ta'if la won ku sanata samani wa sittina hijra no dogbo meta yo mejo ẹ̀kú inshallah èmi kìí dáa kọ anakọ àná ojú kọlá almusannaf فسبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته